الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده محمد عبد الله صلى صلوات ربنا وسلم عليه وبعد إخوة الكرام السلام عليكم ورحمة الله وبركاته أدبهم الله أترك الله ولا الله فاش واجو دشان الله محمد صلى الله عليه وسلم إكاتي ولا نا كلهم بعلك ولا كم أجو ملوري أشوا جو دنيك كلهم بعلك ولا بام بام سابي دشان الله محمد صلى الله عليه وسلم أمر علي دشان الله محمد صلى الله عليه وسلم أتوين شباتي رجونه torí ṣe ńlá mọ́sásálámù làkàlẹ̀ tí di ọjọ́ kẹyìn um, eléyìí ni ọ̀rọ̀ ráńpẹ́ nípa àwọn al-masail al-muta'alliqa bit-tawhid uh, kódà wù mí kí n pè ní as-silsila at-tawhidiyya um, a fẹ́ fọwọ́ ba àwọn nǹkan díẹ̀ díẹ̀ nọ̀rọ̀ tawhid uh, pàápàá jùlọ n tó jẹ àwùjọ wa tó jẹ ní ogun ní ọ̀pọ̀lọpọ̀ uh, lára tó wù wá ká mẹ́nuba òun ni àṣírìkù lẹ́yìn náà ó wà ká mẹ́nu bà ilmul ghaib wa hal yumkin insana سو ala al-ghaib so eléyìí ní او nínú ẹ̀ tá a sọ̀rọ̀ pa àṣíríkì a wà tó ọ̀rọ̀ ṣíríkì yìí a tó báwọn afá ti máa ń tó àwọn ọ̀rọ̀ nínú àwọn tíra wọn àkọ́kọ́ ni pé kí ni tá à ń pè ní ṣíríkì ma ta'rifuhu kí ni tá à pè ní ṣíríkì àwọn afá ṣàlàyé wọn ni pé àṣíríkù taswiyatu ghairi Allahi billahi fi shay'in min khasaisillah ẹ̀ tẹ́síwẹ́tù kéèyàn ṣe dọ́gbandọ́gba ntí ntọ́lọ́ọ̀ba lèkìọ́lá dá àbí ntí ìṣe ọlọ́ọ̀ba lèkìọ́lá ọba dá kéèyàn ṣe dọ́gbandọ́gba pẹ̀lú ọlọ́ọ̀ba lèkìọ́lá nínú tó jẹ́ pé kinní yìí ọlọ́ọ̀ba lèkìọ́lá nìkan ló wà fún khasisa yani specifically for Allah subhanahu wa ta'ala so gbogbo ìgbà tí èèyàn bá ti mú un tó ẹ́ pọ́lọ́ọ̀ba nìkan ló wà fún. Tí èèyàn bá ti fi ròyìn nǹkan míì àbí tí ó bá jẹ́ pé iṣẹ́ tó jẹ́ pé Ọlọ́run bá lékè ọlá ló wà fún tí èèyàn ṣe fún nǹkan míì, n tí à pè ní ṣíríkì leleyi. Àwa sábà máa ń tú Yorùbá, a máa ń sábà tú sí ẹbọ. Ìtúsẹ́bọ yìí bó ti jẹ́ pé tò ṣíríkì náà ni, ṣùgbọ́n kò kó ohun tí à pè ní ṣíríkì kò sínú pátápátá so bí ìgbà tó yẹ pé à ń ṣe àtàrífù bíi jùzù ìdálẹ́lẹ́tì alẹ́kùl òun ni tá a bá ń pè ṣíríkò ní ẹbọ èyí tó fẹ́ẹ́ súnmọ́ jù nínú tútù ẹ̀sìn yóò bá wọn ká pè ní ìbọn lọ́wọ́ bá àlékèọ́lá wá orogún ìwọ orogún pẹ̀lú lọ́wọ́ bá àlékèọ́lá níbi àìdìsọ́kàn níbi iṣẹ́ àbí níbi ìròyìn àtòkọ kọ́lọ́wọ́ bá àlékèọ́lá fún alágbèyé ẹ̀sìn ẹ̀ tá sọ báyìí kí ni ìjà tá a ṣe tá a fi define ṣíríkì yìí bẹ́ẹ̀ ni àrítọ́ka sínú Qur'an tọ́lọ́run bá àdìgá ń sọ ń sọ ní táwọn tí ó wọ̀ náà kọ́lọ́n yẹmi àti kó yà wá kó ń bẹ ní tí wọ́n mọ̀ sọnù náà wọ́n sọ pé tallahi in kunna lafi dalalin mubin pé àfọlọ́run bá àlekẹ́lá búra kọ́lá inú ìṣìnà tó fojú hàn òun la wà kí ni ìṣìnà tó fojú hàn tó mú wọn wọná wọn ni id nusawwikum bi rabbil alamin ẹ̀yin òòṣà wa ẹ̀yin tá a tẹ̀lé tá a sìn pẹ̀lú ọlọ́run ọba àlekíọ́lá a ṣe ń dọ́gba dọ́gba pẹ̀lú ọba adẹ́dà ẹ̀ àwòláhi alladhina dakhalu an-nar sawwaw ma'budatihim bi rabbil arbab. so gbogbo ìgbà tíyẹn bá ti ń fi ọlọ́run ọba tíyẹn bá ti ń kó iṣẹ́ àbádìsọ́kàn àbí ròyìn tó ń bẹ fọlọ́run ọba àlekíọ́lá tíyẹn ń gbé fún nǹkan bákan náà ọlọ́run bá àdìgẹ́ fún mọ̀lẹ́dínà kafaru bi rabbihim ya'dilun ẹ̀rọ àwọn èèyàn tí wọ́n ya kèrèfèrè wọ́n ń fi àwọn nǹkan míì ṣe dọ́gbandọ́gba pẹ̀lú ọlọ́run ọba àlekẹ́lá ọba ọba àdẹ́dà tó wáyé pé gẹ́bẹ̀ náà ilé ayat Qur'aniya arínú sínú òjíṣẹ́ lámù sàlám tí wọ́n ti ń bè ìlú anabi sàlám kama akhrajahu al-Bukhari wa Muslim ayyul dhanbi a'zamu ẹ̀ṣẹ̀ wo tóbi jù níwájú ọlọ́run ọba àlekẹ́lá anabi sì ń fún wọn lé sí an taj'ala lillahi niddan huwa khalaqak kò mú anid kò mú ẹni tó jẹ́ kò fún ọlọ́run kò mú ọlọ́run bá kò kò ṣorogún kò mú nǹkan mi lórogún pẹ̀lú ọlọ́run bá lékè ọlá hadha a'zamu a'zamu dhanb so ele nínú Qur'an nínú sunna so ele náà kódà ẹnu àwọn afa ẹ̀sìn kò lórí ele pàápàá jùlọ àwọn sahaba àwọn tàbí inú àti bẹ́ẹ̀ now àtẹ́síwí àtàǹsọ yìí kì í ṣe pé àwọn wọ̀nyí ò gbà pé ọlọ́run bá lékè ọlá ń bẹ o kódà kì í ṣe wípé wọn ò gbà póun lọ́ba dẹ́dà هذه التسفية ليست في في الرزق والخلق وما وما والإماتة والإحياء دول ما وراء مكة إليه قرآن صفوة سورة اللقمان يقول ولا إن سألتهم إليه محمد تو بي لون لا ولا إن سألتهم تو بي لون من خلق السماوات والأرض تلو دا سما تلي لا يقولون الله أو نو سبحانه الله عليك يعني سو إنت أنكم نيجي أو تو أنششيركو يي wọ́n gbà pé Ọlọ́run ọba àlekè ó wà lè yé dáadáa àwọn lè gbà pé Ọlọ́run ọba àlekè ọlá ń bẹ ẹ̀hìn tí wọ́n ṣe ní pé wọ́n mórogún wọ́n ń sin alat alhubal aluzza àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ń sìn wọn pẹ̀lú Ọlọ́run ọba àlekè ọlá a sì mẹ́nu bà mí tí ó ìjọsìn.